You know God is. That's why sometimes when you see rich people in the church, they don't pay, they don't pay rich because they want to provide for car, car, car, car. Òtítọ́ ní ti àṣọlẹ̀ dẹ̀ mọ́. Pressure. Pressure. Ọ̀rẹ́ tó fẹ́ bẹ́ẹ̀ ti ká tàbí ká nínú Come on, sir. You see, back the back, people are here. Jẹ́sẹ̀ ọmọ òun bẹ́ẹ̀ ni tiẹ̀ náà. You no even force them to pay that. Ó ń ṣe ní sẹ́ ọjọ́ ìdúró. You no Wọ́n ṣe ń fún ọyẹ bí. And where is that dear coming from? It's coming from God. Ní bí ẹni pè é ẹgbẹ́ May God give you àyè. May God give you àyè. I said may God give you as àyè. May God give you to do things. Yẹ́n yẹ́n ni a ma. I said to do things. Yẹ́n yẹ́n ni a ma. Church is not about chance. Yàgá sàṣọ náà ẹ̀yẹ́ ń tẹ̀tọ̀. You understand the word chance? Ẹ̀ ń tẹ̀tọ̀. Abuaṣe abuaṣe kẹ̀kẹ́. Ẹ̀sẹ̀ ní abẹ́kú wọ́n bèbèrè. But live a life according to the way God says you should live na mmom yɛkasa asɔre asɔre sɛ wobɛbɔ wɔ abrabɔ sɛdeɛ nyame si yɛ mbɔ no na ɛno na ɛbɛboa wɔ Why you supposed to have idea? Adẹ́ntìnà ẹ̀wọ́ sẹ́ wọ́n yá nìyí. Direct. Ẹ̀fọn tuntun so. Look to somebody say no no tightness. Kàtà ọmọ ọmọ ọmọ ń jẹun tuntun so. They have no future. Wọ́n mu ní dàákì. They are useless people. Ẹ̀sán sọ̀kọ̀ dàákì náà wọ́n mú dídì ní àṣẹ sí ààrùn. They are useless people ɛnfaso bi ɛnfa wɔn so ebi ni de do atɛ church na ɛnfaso wɔ so is one shop na. sɛ obi biara a odi ne tututuo dudu sesi a odi ne akyi. because people who don pay tithe can't go to heaven can't make heaven. obi biara a odi tututuo dudu no ɔsoro ɛnyɛ mu kɔ bɛyɛ den di ama ne paa you will struggle to life. Wobɛn pɛrɛsɛ wo bɛ. Like the way you are struggle to feed tight. Ṣùgbọ́n ṣe yà ẹ̀yẹ́ ti dé náà sẹ́ wọ́n bẹ́ẹ̀ jẹ́ ọdún tó dùdù. And all of your life will be like ritual. Ẹ bá ní sinna wà abúlé ọkọ bẹ́ẹ̀ yọ ọ̀bẹ̀rẹ̀ fún wa. Nyàmé ma sá ṣe o. How many of you know you don go time? Yẹ̀mú ayé yẹn ti sí ẹ̀dẹ̀ nyàmé ká ẹ̀tùtù sódùdù you know you be faithful. Normally, I pray that these people, as they happen, open up their heart. May you help them so that from today, this habit of non-stealing may be cut off and pull them into your system whereby they will start giving their time than never before. In Jesus' precious name, say, Amen. Some of us that we don't give tithe, with fall she as a weak as a weak people. Yɛburu no a yɛtua ntutuso dudu wɔ Nyame ni so no yɛtiri mu ɔden paa. Why is it so? Adi ti na ɛte saa. Dialing is involvement of pushing the gospel to the next level. Sɛ wotua ntutuso dudu a ɛno si akwan foforɔ so a yɛfa so ɛde pia Nyame asam na ɛduru pɛrɛpɛrɛ so a wɔsɛ eduru. In the form of discipline. Sɛ wɔn tete wɔn ho. People who don't first die we have decided that they are like they are living a life without discipline. obi bi ada awo twa tutu so dodo no abrabọ ọkọ nyinaa ẹtete yẹn. what is the meaning of discipline no uh, not discipline it your life is not checked. na kyerɛ sɛ wode abrabɔ no wompɛ sɛ obiara bɛkyerɛ wo sɛ kɔnsi ana kɔnsi wopɛ sɛ woa woyɛ nea wopɛ It's like you are driving a car without what the driver. Asɛ wokyi kaa wo ne krataa wɔ. Or without one key. Ana wo brasa. Or brake what you take it to happen. Ó yẹ bí ẹ̀nà bẹ́ẹ̀ bọ̀. Dàkú bẹ́ẹ̀ ní àkọ̀jìyà ń bọ̀. What if you you need to get driver, you need to get one gear and four that break, and one you need to use a car. Ẹ̀wọ̀n sẹ́ wọ́n nyá nìyà ẹ̀sùn ẹ̀ má nípa tí náà kẹ̀ wọ́n. In this life, what will cause you to get to the end destination is by you having somebody to can coach you. Ẹ wà àgbàgbọ́ ẹ̀mú nù, bẹ̀bí ìdí ẹ̀rẹ̀ ọ̀bí ìdí ẹ̀rẹ̀ ẹ̀kọ́ nù asa wobɛduru baabi a wowɔ no wohia ma obi a wɔbɛkyerɛ wo sɛ fa kwan wei so yɛde sɛ yɛde sɛ asa a woakɔturu baabi a wowɔ who have seen wrestling before wrestling wrestling on television wrestling ọmọ ọgbẹ wrestling wrestling or football match do they have uh, referee referee gyina mu what about if there is no referee the referee ni mu a ọmọ ẹkún akọsí náà bàbá ẹkún náà. you are now getting the picture what about the football no ẹyẹ fi ọlá and ọlẹ. tẹrẹfì ẹsẹ ẹni ẹgbọ bọ wọ paaki so na tẹrẹfì ni wọn ma yẹbẹ ṣe kú ayé ni ẹyẹ pépé ẹwù ní bí náà wọn ní kò tún bọ ọdún ma ṣe. ọ̀yẹ̀kẹ́ bí yóò ṣe hàn. When you go deeper, you notice that the cash price is rough. What happened to the man who was fighting that? na kyerɛ sɛ ne bɛsɛ mɛbɔ nipa ne din ɔyɛ nipa titiri wɔ ghana ha ɔkura nneɛma atitiri ɔyɛ adwuma bɛsɛ mɛbɔ nipa ɔkɔ ɔkɔ ne kuti a sɛ nkwasiafoɔ na akyi atite ɛna yɛn no wɔ kasa wɔahwe ase na adwuma na health nneɛma bebree ato so ne kasa health na abɔ din kyɛsɛ nneɛma ayɛ. today when you action tension in you may not have. ɛmɛ yɛ twɛ mu no ɔkasa tia ntutusuo bi mu nyame ɛnfi no ba nyame de mmerɛ na ɛyɛ adwuma wobɛtumi ayɛ bi ɛhɛ nyame nfi wo ɛnu kyɛ sɛ nyame ɔnfi wo ba nyame ɔde mmerɛ bɛyi wa. what is the meaning of tiring or what is the benefit of tiring yɛkɛsɛ ntutusuo no gu a asɛkyerɛ sɛ ɛfaso bɛ na ɛwɔ ntutusuo no gardening improve your life ntutusuo no gu no esiesie w'abrɛ abɔ it protects ɛbɔ w'abrɛ abɔ no esiesie become a governor of your uh, spiritual life ɛbɔ sunsun abrɛ abɔ no and whatever that you are doing na bibi biara God is the one who sees ways nyame ni bi a it is no more this way. Ẹ̀yẹ́ wọn àwọn ènìyàn náà. Prove it. God will not allow the devourer to destroy the world. Nyame bọ̀ your work will be your guide. Dẹ́bi be guided man na papa bi wɔ hɔnom a na wɔdɛ. ɔn kuma sɛ ɛna mr loko. yɛfrɛ no mr loko. mr loko start giving tie small small small play. mr loko hyɛ ase sɛ otu etutu so dugu kakra kakra. ɛna yɛ brɛ se. ɛna nyame nam so fi. much more like the way we read in the book of Hebrew chapter seven. sɛsɛ dɛ yɛ kan wɔ Hebrew chapter. and now we go to a huge sum of money. sɛsɛ yɛ dɔw bɛ nye sika akɛse akɛse. Now going out there and the whole. Wọ́n tọ́ nsàsí sisi gbẹ́ni ẹ̀dá wọn. To be and say, if this guy is mr no kò hwɛ mu nka kyerɛ sɛ tutu so nu wɛ deɛ lɔɔre ɛni sɔ ɛni o gya yɛ joe ni sɔ o gya yɛ mr no kò mr no kò gya because he said the money is. ìsànsọ sísè ní ẹ̀ma ni emu òtún dodo. Èsì mi sàn lọ́kọ̀ wájà ẹ̀yẹ́ rèé. Wújẹ́ ẹ̀hìn tó kẹ́lá fọlọ́wọ́. Ṣé ẹ̀ kọ́ problem? Ẹ̀rọ wà ní pé kó problem. Dàbọ̀ wọ́n yé. Ìyẹn ti sọ. Who will be with you? Why are you with you? You're amazing. Put your head together. So I left. I leave. Look. The job is a no after a woman. Oh, that's what enjoy your tithe. Ẹsẹ̀ kọ̀ sùn wá, ó di ebi sika. He enjoy his tithe really. Àǹfààní tó wọ́n ju alẹ́ And they got to a point. Ebèdúró bẹ̀rẹ̀. Sickness and bɛɛ nɔ kɔkɔkɔkɔ. yàrá yẹ kọ wọ bẹ bọ nsẹdọ kò n'abẹ bọ ẹbẹ bọ ọdà n'abẹ bọ. today i'm about to when you look to Luke chapter twelve. sẹ́wọ́n dé Luke chapter twelve. have you gone there before. wà á bẹ̀ náà. somebody enjoy that. òbí bíi ẹ̀yà nínú máa ń yà ní ibi náà. enjoy and enjoy I will not give God pain. wọ́n máa ń yàn look, sẹ́kùn owó. Luke chapter twelve reading. Ìkúra ìkúra. Ìkúra ẹ̀dùn. Wọ́n kúra ẹ̀yìn. Wọ́n what I'm mentioning, oh, yeah. A foolish death, freak ẹnu pàṣẹ ewu omi. Don't die freak death. Léwu pàṣẹ ewu omi. Foolish death, léwu pàṣẹ ewu omi. So Mr. Lofo die. Mr. Lofo yẹn náà kàṣẹ wẹ̀ wú. Wọ́n ní máa ń ṣe ìdá. Wà wú. Freak death. Wà wú pàṣẹ ewu omi. Wà já ní mma ní nìyẹn. And the one said, Hey! Na nìyẹn kàṣẹ, Hey! What I saw. Nìyàmẹ́ wù yìí. I will not be like Mr. Lowe. Mi yẹ sẹ́ mi kúrò mi. Yẹ kí o kúrò. It's my fault. Ẹ̀wọ̀n mú mi kúrò. For me. Méjì yẹ. Mọ́nà kọ́. Yàmi nìpa. I will pay tithe every day. Mẹ́jì yà mi tutù sóòtù. Many years now. Ẹbí bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ bá fún mi. Dàwa. Bùsùnmi bìíya ní yírí sàn ní lè ta ìtẹ́fà wọ́n mú so. Ẹ̀fọ́ bá bá bá òbí yẹ bàbá fóònù so. Kò tì yá ní táyì ɛbi bebree ni kuru wu yɛ no ɛkutu ɔsa hyɛ nipa agye sɛ nsɔhwɛ ɔno deɛ kutu owo yɛ nsɔhwɛ bɛ yɛ sa kyerɛ no nti bi bebree bɛyɛ tɛ yɛ sa ne kuru wu yɛ na to na kutu mi fi ɔsa ne ne tait ɛfa mo mo so. yíyá yìí na the brother of that sister is a bishop called bishop abi. saa mr noko ne yiri ne nua baa no ne nua bɛrima ɛyɛ ɔsɔfo yɛ fɛn bishop abi. but he said ọsẹ fún nàbẹ jẹ ẹbí tó so ìlú àná ẹbí bèbèrè jì náà. nobody has died again. orí ẹ̀ ló wọ chẹ́pẹ̀sì ni wọ́n wọ́n bá bèbèrè. he is taking care of them. ọ̀ṣọ́ òun ti náà ọ̀há ọ̀há òun yá kàṣàkàṣà bí ẹ̀ kàṣàkàṣà bí ẹ̀ ọ̀bẹ bí ẹ̀ ní bí ẹ̀ kọ́ so jòjò ẹ̀dí jẹ́ o. wọ́n ti ń bẹ̀rẹ̀ rẹ̀ mɛtɛn sɛ ɔhaw bɛto ansa na oni bɛma ɔmo. asɔre sɔ yi sɔre hebrews ɛtu proverbs chapter last scripture proverbs chapter thirteen verse twenty-two and end for the part two of time. Proverbs chapter thirteen verse number twenty-two. A good man leaves an inheritance for his children. You hear it? Am I a good man? Are you a good man? Wọ́n ti di papa bẹ́ẹ̀ bí i àná, òjì ìjàpá bí i àmà nà ń bẹ́ mú ma. So, who will teach you to be a good person? Wọ́n yà dáná wáyé ìgbà pàpà. Ẹ lè kọ́. Ẹyin ni a mẹ́. Ẹ lè kọ́ you need not to pay your tithe. Na sẹ́yìn àti ìyọ̀lẹ́ yóò di Papa, pa nù. Ọdún sàn ó kún ẹ̀mí tí a sọ fún yọ̀ ṣẹ́ wà. Struggle for tithing. Wọ́n yà sá Who blessing fẹ́ tí a lù tù sóbi? How much more you can be a good man? Everyone ń why wáyé Papa? For you to leave the heritage. Now ẹ̀jẹ̀ jàpá díẹ̀ wọ̀ ọ̀gbọ́n mẹ́rin mẹ́rin not change o change change. wàtí wọn bẹ mú bẹ mú bá wọn náà ká nsọ wọn nyinaa. oh some of us here some of us here. yẹmu bí ayẹwo àná. you know that because you are living in poverty family. ìsàn e sàn mo ti ebusua yóò dùn mí ti mu. everything. yẹn ti ní bí ẹjọ àwọn ẹjẹ rẹ. unless you go to root. jésù àwọn olùbí ṣe máa ṣe. it's a good thing. they have to break up whole family together and do some contribution. Bàbá mi sá o, bíbí bí yá ẹ bá sọ òbí sọ̀rọ̀ jésù ẹ̀wọ̀n àwọn àmọ́ àánú mọ òbí ẹ̀ ti gbàgbà. She serious. Àánú ọ̀dẹ̀. I say serious. Àánú ọ̀dẹ̀. I say serious. Àánú ọ̀dẹ̀. No be like Ghana we say cathedral and then it's like the whole Ghanaians are contributing and yet so we can. Mẹ́nyẹ́ ti sọ ọmọ Ghana yẹ sí èsì cathedral sọ́rọ́dà kẹsí ẹ̀ ní ẹ̀mẹ́nyàmẹ́ ɔman ghana nyinaa yɛde obiara de kakra kakra ba nanso ati dani yɛrɛ mu bi ti. sometimes i fit tell you no money in ghana you don go. ɛtúrò náà ká tó sɛ ghana ha sɛ sika no nkɔfo bi na afun sika na ahun gyi. no believe us look at your street. hwɛmɔta akwan ahodoɔ basabasa nko ara. if a nation money is in you see. sɛ ɔman sika wɔ mu paa kaka akwan no When somebody is blessed, see. Sọ̀bí yẹn ìṣúra wù. May you be blessed for you. I said may you be blessed at all. I never heard Amen. May you make a joyful voice. Àdéhùn pàṣẹ pàrọ̀. ɛbɛ ne saa wotutu so odu mu ɛma nkɔ akasa wabra bɔ ne wotete wabra bɔ ɛde wokɔ wɔ so. sunday will not be at home. ɔsi ɛda nso a wotu. wednesday will not be at home. kwara wednesday will not be at home. ebi ada wɔn. all the days of my life. ɛdi ɛda da wɔn. what is this written psalm twenty three verse one six what did they say. ɔsi ɛda ɛdi ɛdi adɔyɛ bɛ di mi. he said. na na na mɛ ni wɔn. surely goodness and mercy shall follow me. dako ɛte sɛ ɛmpepempem a ɔnkɔ ɔnyame fie. thousand years think about it. dwene ho yie. value of being in the house of God all the day. bɔbɔ ni asɛ sɛ wofa nyame fie no wodi edidie bi kuo bɛbɛ nyame. because it's also another way of grabbing the blessings. ɛsan sɛ ɛyɛ kwan foforɔ a yɛfa so ne nhyira efiri nyame nkyɛn is taking you from the house of God. Bíbí biara ẹ̀jú wo fún Nyame fìyè. I said if that thing. Jìnnà. If you know that thing. Kò sá jẹ́ that thing. Kò sá jẹ́. If you want to know this practice, when I came here, the holy market woman, the husband is my friend. I know this man and the wife for long time. Abraham ibà ṣe holy market okunu yẹ madam for mi ni wọ́n mú pa. There is no single thing being Saturday. You see them selling. Mímìrì dè bi akakọ ní wàtú sóòlù. Who have also noticed? Wọ́n yàn ahyẹ́ mi. Or you want to know? Àná bẹ̀ Oh please those that they don't know let them check. Sọ wú ni màá dẹ̀ mímìrì dẹ̀ wòye àyẹ̀ bẹ̀. Ọkọ̀ tẹ̀lé àwọn ọ̀bẹ ọ̀sẹ̀tì. Ọ̀bẹ bìíye ẹ̀wọ́n mọ̀ nsìyà ẹ̀mìrì àṣẹ nà òbí yẹ sọ. Kìtì àná bẹ̀ kọ́ ọ̀bẹ yẹ dà. Saturdays no open except He has covered up everything. This is when you be there. Even service. You go to church. Sacrifice on the memory. I am trying to work with this. I'm come to them. I'm teaching you something for you to pay certain things. You will see your own seriousness is that as triple some of us time as believers. Yẹ kó bi ẹ̀sán sẹ́, yẹn ti yẹ̀ wọ́n na ɛno no yɛ nhwi aseɛ ne ahokyerɛ ne ɔbrɛ ne yɛ bɛ mu ɛsan sɛ yɛkɔ yɛ dwuma so ba da bia yɛn nso sika no yɛ wuni. next time because of time we may not believe next time i will just do it then listen then in the bible we have two people two set of people. o ka yàn mí asọ́mọ yẹ wọ́n kọ́ kúrò mi. one is called uh, two people two set of people poor and the rich. wọ́n ká ẹ̀sán fúnfún náà ìwọ̀n ọ̀fà ọ̀rọ̀ mìíràn òbí ọ̀yẹ́ òsìkè nìyẹn ní òbí ọ̀yẹ́ nìyẹn. so I explain the poor is the way he sees. so bí ènìyàn ní àṣà àlòdù nù ọdún ọwọ́ ajé àtúnṣe ní òní ẹ̀. and the rich different the way he was. àṣà àṣọ òbí nso ẹwọ sika àwọn sọ ẹsùn sẹ́yìn òun. do you understand what I'm saying? the way you see that is why you see poor that is why you need poor báyìí ní sè sẹ́díẹ̀ nípa mu ne ho sáá ne dé ìbò dàda no ẹnu ti sẹ́díẹ̀ ahuhu mu a wọ́hwẹ́ ẹ̀hún a wọ́n ti tún yẹ wíyẹn nù sáá àwọn ohun mu When the bands were singing on the way they were singing they were singing. Abúlé Yosua ẹ̀sùn àkọ́kọ́ sọ fún wọn bẹ́ẹ̀ yẹ lùkọ́ àṣà àṣẹ ní sọ́mùrà. Who then? different way to see. mmienu deɛ ɔbɛyɛ du mmienu nanso mmienu deɛ sɔn sɛ deɛ ɔmo hu asase no maa. look to somebody beside you say the way you see yourself that is the way you dress. ɛtɔ náà tó jẹ sɛ sɛdeɛ ɔmo hu saa na ɔmo yira the way you see yourself you see yourself as ten Ghana five Ghana two twenty Ghana uh, hundred Ghana thousand Ghana that is what it is. sɛdeɛ ɔmo hu saa na ɔmo yira ɔmo ma. You always see yourself as poor. That is why you remain poor. Ṣé bí àwọn kájọ wọn sẹ̀ ní ìdíyẹ mi ní ìlú? Yàmi ṣe àfẹ́ àwọn nǹkan dà. Mo sì kú níbi tí sáá àwọn ọ̀rẹ́ mi. So always when we talk of that, you have a headache. Yẹ ká tó bí tó dùn àwọn ẹsẹ̀ wò ti pa ọ̀. Wọ́n sì mú nínú wọn àṣà àṣẹ. Wọ́n mú pèsè èfì ẹ̀wọ̀ àmọ́ wọn lè bá tún sọ èèmọ̀ wọn. Wọ́n bẹ̀ jìjì yẹn sá kí èsì yẹn sẹ́. For example, if you if I ask you a simple question, now you need a house or you need a room and you won't got time, which one will you, will you pay first? Yẹ kọ́ ni sẹ́, wọ́n nyà dan, na wọ́n de nyàmé, wọ́n de nyàmé tuntun so mu ka. Which one will you? Yẹ́n na wọ́n bẹ́ẹ̀ nyà yẹ. Which one? You see, some people are having break. Which one? Will you, who will you set it first? Wọ́n de nyàmé jẹ bẹ́ẹ̀ ma na sẹ́, wà á fi máa yẹ yẹ náà. Àná wọ́n yà á yẹ wúwo yá, yà wọ́n de nyàmé yà yẹ. Banish it. You may be so surprised factors of God can break can set a breakthrough. You breakthrough. Sọ wọ́n ní kan yẹn nyàmé diẹ ma nà. Ọdún nyàmé diẹ ọdún òtún ní bíyẹn pan ti wò bíyà pan wọ̀. Ọdún náà bẹ́ẹ̀ sọ wọ́n bẹ́ẹ̀ bíyẹn jìrà yà mọ̀. If the person will say you that the woman have given it to you. Nípa ní ẹgbẹ́ wúni ẹtì náà wọ́n ní kan wọ́n yẹ náà ní ẹ̀tọ́ la. But some of us that we have a weak faith can can I a weak faith. Yẹ fufuo yẹ jíjẹ yẹ yẹ mìrẹ ẹ You will use to vex into the ɔde ne nyinaa ba kɔ ha kyɛn bɛɛ ɛhɔ ɔladam ɛba de saa na wonya dan na ɛkɔm do na wofa yie mu na ɔmo kyerɛ o. May your story never be so. May you open your eyes. May God open your eyes for you to know that there is something that He can do for you to flourish. Am I making sense? Ẹti kọ̀ọ̀fọ̀ mìíràn nù ẹti ẹ̀fọ́ yà wọ́n fa so òmùú òmùú the way they see that rich and the poor the way they see. ẹsùn sẹ́yìn òbí ẹni mú nìyẹnmá fa ẹwọ n'ẹni so. bẹ́ẹ̀ ẹsùn sẹ́yìn sìkẹ́ ní sùn mú nìyẹnmá fa ẹwọ n'ẹni so. The food the rich man eat and the food the poor man eat is also the same. Ẹ̀dùnú ẹ̀sìnkè ní ìdí ní ẹ̀dùnú òyìn ní ìdí yẹn baako. Sometimes the the poor make sure that they fight to gain certain things that they do themselves to know to do. Ẹ̀tọ́ rẹ̀ bí àwọn òyìn ní mọ́mọ́ ní asẹ̀, ọ̀dìnà àwọn ọ̀dẹ́gbẹ́ fún yàrá ẹgbẹ́ bínú mà ó ní. May God help you for your eyes to be there. Continue. Finish. And what did they say? Proverbs chapter 30, verse 19. Uh-huh. A good man leaves an inheritance for his children. Uh-huh. May you become a good person. May you become a good person. Where that good person is coming from? From ideas. Uh-huh. But a sinner's word is not up for the righteous. Yeah. It's, it's what? Stored up for the righteous repeat re, repeat that word tie yie o wɔsi adebɔneyɛfoɔ ɔmu sika ɔmu ahonyadeɛ ɔmu bibia ɛma no bia ɛyɛ ma no bia ada ɛyɛ ma no bia ɛyɛ ma no bia ada repeat the verse again. Proverbs chapter eh? thirty-two. Proverbs chapter thirty, verse number twenty-two. Eh? A good man leaves an inheritance for his children's children, eh? but a sinner's word is stored up for the righteous. A Ẹ̀sìnẹ́sì wa, do you understand it? Oh, O ẹyin, ẹyin ẹyin afufuo, òun ti pàdé ẹ̀ máa lò. Ọ̀nyàbí ẹni nyàmé sọ̀rọ̀ ẹ̀ ṣe èdè àmà àwọn tẹ̀ fọ̀ ẹ̀ bí. Ẹ righteous, n wọ́n sọ. Wọ́n ti ẹ̀mí afufuo ti pàdé ẹ̀ máa lò. Ẹ yẹ wá lò. Ẹ yẹ yẹ bìí. The righteous that uh, unrighteous or sinners, their heritage or their uh, wealth belong to either belong to. So if you don't know this formula, or if you don't know the formulas or the principle to gain wealth, that is what I'm telling you today. sɛ wone kwan ɛkɔ so a yɛdidi yi a ɛna meka kyerɛ wo no sometimes you may be there and you will be so shocked that somebody can bless you with wealth. Ẹ̀fọ́ bẹ̀rẹ̀ bí àwọn ọ̀wá nù, nyàmé má òbí bí àwọn nyàdíẹ̀ bẹ̀ kyẹ́ ọ̀wá. Or what it will cost you huge sum of money, it will be cheaper for you. Anahyɛ, ní àyàwó ní sika nínú ọbẹ̀ tọ́ nù, nyàmé bẹ́ẹ̀ má wọ nyà mẹ́rẹ́mẹ́rẹ́. Am I making sense? Or it's not clear? Ó kọ́ ṣe òbí bẹ́ẹ̀ náà jọ káà fún yìí. Ó kọ́ ṣe òbí bẹ́ẹ̀ náà jọ náà fún yìí. One time I saw a certain woman somewhere, James Down. And when I saw that woman, he comes to the house, he have no charge for the And we kept on praying, praying, praying, praying. so one, one, one, one, One day, the woman, somebody came to her, and like this woman, he came to her like, boom. He said, Mommy, if I If you, child, efie going to ko efie onimɔ adi ɛfɛ efie do you know what we call a house a uh, home do you know what we call home befie had The woman, someone came and said, I want to give you hope. Ọbaa bi a ọbaa bi ase wa na wo ɔno nso ɔnu obiara. Bọ́dì. Ɔyà jíde ɛso nyamia dako efie yɛka fie a ɛdwadeɛ living room bedroom toilet bibi biara wɔ mu. The woman is now living in Sèse a ọba mi ti Kasua kuro mu ha. He is a now living. Ɔyɛ ebi ewura. Ìyá. Wọ́n ti yá sẹ̀mẹ́ntì anáṣẹ́ wàá tó àṣàṣe. God touches someone. Nyàmí ti bí nìyí sáájú òbí akóma so. Na nípa náà ti bí nínú àkọ́yẹ. Ọ̀nyẹ́ sẹ́ wọ̀ ló ṣe ní o. Not even for her can I say even she knows the person. No. Oní mi pa nípa ní yẹn The similar way of life for a woman that who I used to pray with is also good woman and sometimes well house for home and they give to the woman free of charge. Another woman, you will, you will be the next person. You will be the next person. But yes, look, let me tell you something. Nyamesompa, are you there? Nyamesompa, and then I get it. Catch what you say, Nyamesompa, and I will not be So if you are serving God well, you will be prosperous. sɛ woso nyame yie a wobɛdi yie. at the right time. ɛwɔ mmerɛ papa mu. at appoint that time. ɛwɔ mmerɛ papa mu. receive the grace. I the it in jesus name. i never it. receive it in jesus name. please welcome. so don die like a cock. mehu te sɛ akokɔ. die well. mehu sɛ akokɔ baa na akokɔ. and so that when your children see you your people ọmọ sẹ a yẹ maa mi bẹ́ẹ̀ ni yẹn mi lè yẹ mọ mi. yẹ maa mi ara yẹ yẹ yẹ n bẹ ja ẹjapadi yẹ ẹ ká sẹ. Don't live a broken hope. You are every day a town. You leave your children and recently I buried, I did burial service. I uh, the, after the burial service I have to take care of <laughs> two children by force na sɛ mekɔyɛ awufo so mewieɛ no nnipa no wɔwotɔ no mehwɛ abusua no a na mehwɛ ne yere ne ne mma no ɛnyɛ ade obiara bɛtumi ahwɛ nkwadaa no gye sɛ mmea mefa nkwadaa no mmienu no to me ho so ɛhwɛ wɔ You see how it is? It's <laughs> serious. So don't let your family be like that. No, no, no. You never hear it. You never hear it your you leave a legacy. For you know, I said, may you leave a legacy. May you leave a testimony. May you leave a living testimony. May you leave a heritage. May you leave something that the father will do to remember. Can I get bigger, bigger in Bring me on your feet. Bring me on your feet. You, you, you are. giving one another against you against in the time past and giving answers now. And giving answers. Thank you, Jesus. Thank you, For accepting me. For accepting me. for bringing me back. for bringing me back. Enjoy your family. Enjoy your family. So that I will not be a drama. So that I will not be a drama. From your kingdom. From your kingdom. Of heaven. Oh, heaven. In Jesus' name. In Jesus' name. Pick up, pick up, Now talk to God and begin to declare things before God. Let everything be obey and fair before God. Bí wàá náà máa bí bí ẹni pé ṣé wọ́n yàn mí. And talk to God. Ẹni yàn mí kásá sí. Lè kapa kapa sakapa dakapa. Rẹ̀kẹ̀tẹ̀ kapa dé kapa kapa dakapa. Rẹ̀kẹ̀tẹ̀ kapa kẹ̀tẹ̀ kapa kapa. Rẹ̀kẹ̀tẹ̀ kapa rẹ̀kẹ̀tẹ̀ kapa kẹ̀tẹ̀. And tell God to restore you, restore, restore you. He should bring you back to your normal. My God. It shows God should bring back your life again. Look at that. Go back. Shakari. And Jesus said, Please come forward. Please come forward. Come forward. Then I don't ready. Anointed. God.